أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في ذكر الله تبارك وتعالى حدثني يحيى عن مالك عن تبين عن تبين مولى ابي بكر عن ابي صالح السمان عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في جو مئة مرة في جو مئة مرة كانت له عند عشر لقاء وكتبت له مئة وكتبت له مئة حسن وقتلت عنه مئة سيئة فكانت له حجرا من الشيطان يرونه ذلك حتى نمسي ولم يأتي أحد بأكثر بأفضل مما جاء به إلا أحد عمل أكثر من ذلك وحدثني عن مالك عن سمية عن سمية مولى أبي بكر عن أبي خالد بن السمان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم مئة مرة خشت عنه الخطايا وإن كانت مثل وإن كانت مثل ذلك البحر وحدثني عن مالك عن أبي عبيد مولى سليمان بن عبد الملك بن عطاء بن عطاء بن يزيد الليثي عن أبي هريرة رضي الله عنه أنه قال من صح حديث رسول صلاة ثلاثا وثلاثين وكسر ثلاثة وثلاثين وحمل ثلاثة وثلاثين وقتل بها كبيرة إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يخلق ذنوبه يخلق ذنوبه ولو كانت مثله ذهب البحر وحدثني عن ذلك من عمارة ابن من عمارة ابن السيار من سعيد ابن المسجد أنه جميعه يحصل في تلك خلاف الصالحات إنما قول العبد الله أكبر وسبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله وحدثني عن مالك عن زياد بن أبي زياد أنه قال قال أبو الدولار أنا كنت يتبع مالك ورفعنا في درجاتكم وأزكانا عند اهلكم وخير لكم من انفاق الدهر والملك وخير لكم من أن تلقوا عدوكم وتقلبوا أعناقكم فتقلبوا أعناقهم ويقلبوا أعناقكم قالوا بلى قال ذكر الله تعالى ولم يكن هذه الجهات وقال عبد وقال وقال عبد عبد الرحمن معاذ بن جابر ما عملتنا ما عملتنا ادم من عمل انجى ما عملتنا ادم من عمل انجى له من عذاب الله من ذكر الله الإمام الغالي عليه رحمة الله sí àkàṣírà ìwọ́pọ̀ tí gbogbo ọjọ́ ìkọ̀lé ìsẹ́lẹ̀. Níbi tí a kà ní èyí, wọ́n ní ọ̀rọ̀ nípa nǹkan tí àwọn ewu yóò pọ̀ nínú rẹ̀ gan. Sábárí pàmpà tó ń ṣẹlẹ̀ láàárín àwọn ahìlùsọ́nà àti àwọn tí wọ́n fi ń ṣe ahìlùsọ́nà pàtàkì àwọn oníṣẹ́bí ara ti tí àwọn ilé orí ní ọdún ṣẹlẹ̀ púpọ̀ jù ọ̀lẹ́ ni tí akẹ́kọ̀ọ́ ní èmi àwọn ọmọ sọ pé ìtàwọn ń ṣe nìyẹn àwọn ọmọ sọ wọn pé iṣẹ́ rẹ̀ ṣe kọ́ yẹ nǹkan ní ń ṣe ọ̀pọ̀ nǹkan tí ẹ̀kẹ́ rẹ̀ ṣe tó bá ti kó wọn ń ṣe ni tó bá ti kí wọ́n ti ní ká ṣe náà ń ṣe ni ìrìn ti wà lára kò sì ní dá àwọn èèyàn orí ìkọ́kọ́ kalẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àbíkì àbíkì. tí a bá ń ka ọ̀sẹ̀ láì tí a ti ń bá nínú síra ẹ̀bí tàbí ìfọwọ́ àwọn ìfẹ́lẹ̀ ìpè olùkà ṣe àdékìrì èyí ló ti ká lọ mọ̀ kí wọ́n fẹ́ fa àwọn ìròyìn àti kìlú ẹni kí ti ṣe ìrántí ọlọ́run ọba àbí ká ní ìmọ̀ dáńkọ ọlọ́run ọba ọjọ́ ìpẹ́tọ́ ọlọ́run ọba ń ṣe nínú ọ̀rọ̀ ẹ̀yà fún wa torí ọlọ́run ọba pàṣẹ ni kíkẹ́ wẹ̀kúrú ní àdúgbò ìkọ̀ọ̀. اذكرني أذكركم واشكروني اذكروني أذكركم واشكروني ولا تكفرون قلوا عن يمناتني إلينا مهاراتني يعني كما في ذكري كما في ذكري إلينا مهاراتني واشكروني أذكروني ولا تكفروني ẹgbẹ́rẹ́ aláìsàn ìfẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àyà pọ̀ tó ṣe pé wọ́n ṣàlàyé pé ìrántí ọlọ́run ọba ìgbàtọ́ ọba pàtàkì ni ọlọ́run ẹgbẹ̀rẹ́ ilẹ̀ gbòòrò ọmọ àkìyà rẹ̀ ọ̀pọ̀ ìrùdà tó ń bẹ́ واصبر نفسك مع الذين يدعون ربهم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهها وعلى حياة من شكلور ذكر توفيق النبي العشاء أقوى القرآن tòlè ń fi mọ̀ pé kíka ìrẹsì ọlọ́run ọba ọlọ́run ni wọ́n fún ọmọ àkókò sẹ́yìn wà sí ìyá ẹ̀rọ rántí ọlọ́run bá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́. ṣùgbọ́n àyà tí wọ́n mú wáyé láti dé káfí mọ̀ ìpè ọlọ́run bá pa ìlẹ́ni tó ọmọ ọdún ìfẹ́lẹ́ ọ̀rẹ́ àṣẹ ipò ọ̀rẹ́ tí òun ọmọ ọ̀rọ̀. tó àṣẹ. tí ọlọ́run pa àtẹ́lẹ̀ yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ làtẹ́lẹ̀ tí wọ́n pa àwọn àti ajé rẹ̀ nínú rẹ̀ náà tó ká jẹ́lẹ̀ sí tí ó máa rẹ̀ tí ọlọ́run. ó dà sẹ́ni bá dé tí ó sọ pé mọ̀sálù lẹ́rì yẹ́sùn rọ́ọ̀dá wọ̀lẹ́rì ìlà yẹ́sùn rọ́ọ̀dá kàmọ́sẹ̀lì lẹ́hìn kàmọ́sẹ̀lì lẹ́hìn wọ̀lẹ́hìn. àlẹ́bí ní àpèjúwe ẹni tí ó máa ń ṣàdékì tó máa rántí ọlọ́run ọba rẹ̀. àtẹni tí kì í rántí ọlọ́run ọ̀dà ẹgbẹ́ bí èèyàn tí ń bẹ láyé àti ẹni tó ti kú ẹni tí rántí ọlọ́run wá yẹn òun lè tó ń bẹ láyé ẹni tí kì í rántí ọlọ́run ọba tí kò fi dá ọlọ́run irú ẹni yẹn òun ni àlébìtì lóru. àwọn ọ̀rọ̀ tí wọ́n á ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí kìí tá a lọ ṣe. òun náà lè fẹ́ mọ́lì ni wọ́n fi síbi tí afẹ́sà lónìí nínú شكرني أبي مالك عليه رحمة الله قال ما جاء في ذكر الله تعالى وتعالى ọ̀tún wá nípa ìmọ̀ràn أورا وما ọba رجع حدثني يا أبي مالك الأسمج مولى الغفر عن أبي صالح أكثر مالك أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم أقول يا غلام الكويتي من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الأحد وهو على كل شيء قدير أنا إلى تبرر الذكر برر بعد التعريف لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ونبي التوراة في الجهاد في يوم مئة مرة في سوى من الأرقام بتقنى يوم مئة كان كانت له عدل عشر رقائقات أنا بلي يوم ládá tó ń ṣe dédé kéèyàn ń fi ẹrú ẹ̀wà sọ nínú ara ẹrú ẹ̀wà tó ti ti palẹ̀ ládá tó yóò lé bẹ́ẹ̀ náà ni ìyẹn ti fi bá ṣe àbúrò yìí ìyẹn nìkan kọ́ ọ̀pọ̀ ti bẹ́ẹ̀ ti lẹ́kùn ní ẹ̀sìn ṣáṣà ọlọ́pàá ni kí wọ́n kọ́ ọgọ́rùn-ún ládá fẹ́ẹ́ وحشيت عنه مئة سيئة وحشيت عنه مئة سيئة ويقطع أخضر نشر كبيرة وكانت له حزا من الشيطان بلوغ طويل يلتري شوقه قدر الشيطان فيه يومه ذلك حتى منه ní ọjọ́ yẹn tó ti dalẹ̀ ẹ̀wọ̀n àwọn onílọ́lá tí ń bẹ níbi kí ìwọ́n máa ṣe àfikìrì ẹ̀rù kí ni lílá ilá ìlọ́wọ́ لكن قلت ولا إله إلا الله وحده لا شريك له لكن قلت وله الحمد وهو على كل شيء قدير. Gbogbo wa ní ní saboda haili shi kwakwa inda ta kwanwa inda ta tuku sai mu da wani kyau da ya hafi tó bá ti ha kọ́ ìgbà tó bá ti kálá rẹ̀ ọ̀sẹ̀ kan ní ara tí ó dúró lọ́pọ̀lọ́ rẹ̀ bẹ̀rẹ̀ ní mo ọ̀dára wá sí àlẹ́bí ní ibẹ̀ níbi kéèyàn ti àdékèé yìí. wa ni yóò jẹ́ ṣéèrè zẹ́nu nínú ìsọ́nà ti lè jù yẹnìkan tí bá ń kà ẹ̀ẹ́dẹ́ máa bá ìwà ṣe ìsọ́nà lọ́wọ́ rẹ̀ ìwà lọ́wọ́ fún ẹ̀ẹ́dẹ́ka lọ́wọ́ rẹ̀ ẹni tó ní máa ká ó máa fi kọ́ sí o lè pé ìwà ọkọ ìwà olè ìwà adigunjalè ẹ̀ẹ́dẹ́ka lọ́wọ́ rẹ̀ tó bí ẹ bá ti lọ sí owó wà yẹn tí ẹ bá ti gbé lọ́rọ̀ àwọn àdéhùn yìí ọlọ́run láì lójú àwọn yìí ẹni ẹ kò ní máa fa igbó tí máa ń fa ọmọ ìlé tọ́ ọmọ tí wọ́n àdéhùn yìí onípa ọmọ àárá ti kéré tí ọmọ mi ti yẹ láti kéré wọ́n ti pé wọ́n àtàgbà yóò wá ya àmúgbó yóò àtàgbà yóò wá ya àmúparadà káàkiri. tó o túmọ̀ pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilé tí wọ́n ti gbé nǹkan gbájú èyí ti ọ̀nà kékeré náà ni tí a máa sọ pé ẹ̀sìn ọlọ́run tó ń bá lẹ́yìn sọ̀mọ́ àìsọ́jà òun ló tún àwùjọ ṣe òṣèlú tí ò yé oṣù àyè wípé gbogbo àwọn ìwà yìí ẹni tí ń

òun náà ní irú àwọn àbúkáàrù táwọn yìí ti ká máa kà á. Gbàlẹ́bí ni ẹni tó máa ń ka hundred lọ́jọ́ gbogbo tẹ̀ ń sọ yí hundred yìí tí ẹ bá ti mọ̀ kò lè di ten minutes lọ́jọ́ òun parí rẹ̀ ten minutes tí òun rẹ̀ ó ti ẹ̀kọ́ ju ọ̀hún pọ̀ rẹ̀ ọ̀pẹ́ ẹ̀rẹ́ yẹn ten minutes tí òun rẹ̀ ẹ wá wo ládàá ńlá. ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ànábì ló ń sọ lọ́dà yẹn fún wa o onye tó gbé kalẹ̀ òun náà ló ti fi yẹn tó bá ti wá wí ọwọ́ ní báyà látàrọ̀ dálẹ̀ ó yẹ pé kí wọ́n ti wí ìyẹn wọ́n ti bọ́ lọ́wọ́ oṣù rẹ̀ kò kí wọ́n wá wí bẹ́ẹ̀ ní gbogbo ojoojúmọ́ ojoojúmọ́ lọ́wọ́ kòrò ní lọ́rùn àti tẹ́lọ́rùn ó lè àti ṣe dáadáa ó ti ṣòro kò ní sífẹ́ ní sí tí bá ń sara wà sáàlù yìí. Torí ló ń tó kẹ́kẹ́ bọ́ kàrí iṣẹ́ ọwọ́ ṣètọ́nù. Wọ́n máa bá ti lára lọ́wọ́ ṣètọ́nù tán. Àbẹ́bí wáyé wọ̀dà yẹ́ ti àhẹ́dùn bí àfùbọ̀lá ní máa àdìyí ẹnìkan wà lè déládá jù lọ kó ṣe kankan tí ọ̀gá ju tó ṣe wọn lọ. ńlá àṣàdún àmìlà àkùnfẹ̀rẹ̀ nìgbà rẹ̀ afẹ́ntó náà bá tó ń ṣe ní ó ṣe léyìí ó tó ṣe ní orúkọ àtàwọn ní. àwọn tá a fẹ́ lè fi tó ṣe náà ní ládàkàn náà ní ẹ̀jọ̀ ní. tó ẹ̀dá kan bí a ti ń kalẹ̀ ọ̀kan yìí káwọn lè kọ́kọ́ àwọn táwọn ọmọ yẹn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kátójọ́ nínú ẹlòmíín ṣe kọ̀ọ̀kan máa oore tó wà nílẹ̀ tó báyìí ẹlòmíín ti ṣe rárá tiẹ̀ ẹlòmíín ti ń ṣe ó ti mọ oore tó wà nílẹ̀ báyìí náà tó kókó ni pé ṣubú apá gbìyànjú kátójọ́ nínú káwọn ṣe dáadáa. لا لا أم الملك ولا أولى الحمد وهو على كل شيء قدير فقط نعم وحدثني عن مالك عن سمية مولى أبي بكر سمية تجي لمسي الله في الرأس تكالي قولي أنظر عن أبي صالح السمان عن أبي هريرة أقول أقول يا أبي بأن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي صلى من قال سبحان الله والحمد في يوم مئة مرة خطت عنه خطاياه وإن كانت مثل زبد الزاهي على أن تبارك تقول سبحان الله والحمد سبحان الله والحمد تواجد 100 níjọ́ kan ó sọ àìlówó kọ̀tọ̀ yà gbogbo ní jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ní ẹ̀kún rẹ̀ yé wọ́n ní kẹ́rin ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe kódà kó ṣe pé ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ bí odò bí ìfòfó orí odò láwọn tó jẹ́ ìfòfó ní bó ìtúwọ́n ní ìtúwọ́n ní olókè omi tó bá pọ̀ lẹ́yìn ọlọ́run ní àforíjì kí ni tó máa àforíjì sí àwọn kan ní àyè òun ni pé àwọn ẹ̀sìn tí ẹ̀rọ ń ṣe tí kì í ṣe kàbá ẹ̀rọ tí kì í ṣe kẹlá ńlá bí ọ̀wá túbá ẹ̀jẹ̀ yóò ti àbáwọn ìṣẹ́lá ńlá àdúgbò yóò túbá ọ̀ yóò jà ọ́ فلان في حديث يقول شلال الرجوع سبحان الله والحمد في أمام جنبور لجنة ẹwọ àwọn léèdè àlẹ́sọ̀ ọmọ ọ̀sọ́lá ló gbé kalẹ̀ ọ ló gbé kalẹ̀ fún wa kìí ṣe àbá kan lórí ìpínsọ̀ níta tiẹ̀ rọ àgbàdo àlẹ́sọ̀ ọmọ ọ̀sọ́lá ló gbé tó ǹjẹ́ gbọ́rí nínú àwòrán nìkan ara tó le sínú ara tí àwọn táwọn èèyàn ń dálẹ̀ láwọn sáré ìfẹ́ dálẹ̀ ara tó le sínú ẹ̀wọ́n ti ń kàlá tẹ̀ka yìí ẹ̀wọ́n dá ilé àhẹ́lẹ́ wọn àwọn olùdókòwò lọ́wọ́ ẹ̀húndó وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وله كل شيء قدير ممكن أن أكثر ولا yòò ìtànàbí ni ká ṣe lé léyìí o inú kẹlẹ́ ní ọ̀rọ̀ àtàwọn èèyàn bẹ̀ ó lè wọ́n ti láì láì láì ọgọ́rùn abúlé mọ́ni ẹ̀tọ́ gbọ́dọ̀ lé lé wọ́n ti láì láì láì one thousand ẹ̀wọ̀n ìtànàbí ni ká ṣe ọ̀rọ̀ yọmọwájú ọ̀yọ́ lẹ́yìn wọ́n mú ìlú wọ̀ kalẹ̀ síbẹ̀ ẹ̀wọ̀n ìṣàrọ̀ lọ́wọ́ lè ṣàmì ti yìí mo lè fi nínú àwọn àpárò lọ́dọ̀ ti jẹ́ àbí àdàwọ̀ lọ́ الذكر وأسباب وليقول سبحان الله ولحمده وبر بر بشركات شيئا نعم بني أولي ويقف حدثني عن مالك أن أبي عبيد مولى سليمان بن عبد الملك عن عطاء بن أبي يزيد الليثي عن أبي هريرة رضي الله عنه قال قل من إسرائيل أبو هريرة رضي الله عنه هنا من لغة حديث ولا كلام قل النبي من صبح دبر كل صلاة ثلاثين وثلاث وثلاثين عندما سبحان الله ليلة طريق أو شيء تنتري وكبر ثلاثة وثلاثين قل الله أكبر قلسي وحمد ثلاثة وثلاثين قل الحمد لله أو ما جمتا وختم المئة بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو كلمة قال يقول شاكوين subhanallah taipiri taipiri ti taipiri kẹta alhamdulilayi alaafọlọ ninety nine ọwọ́ fi laa ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير وملك كل أمر anabi ní ló ní yẹn wúfúrọ́ dùnú òwò ọlọ́run ní ẹ̀fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ẹ̀pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ̀lá ń kẹ́rẹ́ مثل jágàdé báhàrí kódà tí ẹsẹ̀ في tó bá pọ̀ bí ìkòkò orí omi odò orí odò ìdábà ìkòkò ìrẹ́ni pé tọ́pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ ní yẹn báwọn bó ṣe pọ̀ tó lọ́wọ́ ọlọ́wọ́ tẹ̀lé mọ̀ fún oríṣi. àmọ́ tó bá ṣe báwọn ẹ̀ṣẹ̀ lára ní kẹwìn ìtọ́lẹ̀ kan náà nìyẹn wọ́n fi hàn jáwọ́ bẹ́ẹ̀ nìyẹn wọ́n. báwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ sọ bí ọba túbá ọlọ́wọ́ kò ní ẹ̀fọ́ ẹ̀pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un. وحدثني عن مالك من مالك أمر الواء لقد يا يا اللي يسوق بقول من مالك أنا عمارة من صيادي لقد عمارة من صيادي عن سعيد بن مسيد أنه سمع يقول قلوا الضوء تطيب الباقيات الصالحات انطلعوا بني والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا من سورة الكهف أنيت بباقيات الصالحات أو دا لا يوم شف الله الله قلنا لي إنه قوم العجز بإنها قوم العجز òun ni kí èèyàn sọ báyìí kí ẹrú ọ̀rọ̀ báyìí pé Allahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wala hawla wala quwwata illa billah kí ẹrú lọ́rọ̀ kí bàkìyà tó pàdé ṣáàtúnú àwọn olóore tí ó dẹ́kù lọ fún ìrọ̀ láéláé ẹ̀hẹ́n bọ́lá ti gé ìtàn níbi tí ẹ̀yìn ìrún yẹn في أمريكا في شهر وأيبريل الحمد لله أيبريل الله أكبر أيبريل ضمن عشرين أيبريل أنا ضد عشرين وممكن وكمية بعد رأونا ليك أنا وشهر والحمد لله الله أكبر يشيع كل وشهر والحمد لله الله أكبر كل شيء سوى نقول ذاك àmọ́ kí o ṣe ṣàrànlá ṣàrànlá ṣàrànlá ṣàrànlá ṣàrànlá bí o ṣe ta ẹsẹ̀ yìí ìyẹn náà rẹ ẹsẹ̀ àlọ́kọ̀ ọjà tó ìṣàkọ́kọ́ rẹ̀ ọjà tó bá pọ̀. Tọ́lá mi bí ọ̀sọ́ pé ẹ̀sọ́ pé ìwáyà mi gbé wa níbi ilé àwọn èyí tí wọ́n lọ sí nàìjírí lákòókò tọ́lá tọ́lá tọ́lá wọ́n ti سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر وقلت دعاء شيء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير نعم بالعمل إلينا فيه الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله ولكن الباقيات صالحات أو القول كما شغل لا إله ọ̀rọ̀ àzíkìrì nǹkan tí ó lágbára tó ṣe pé ọ̀nà tí àwọn ọmọ epo ládàá ńlá iná ni ọ̀nà tí àwọn ọmọ epo ládàá ńlá ló nígbà tí àwọn wọ́n jẹ́ àwọn sọ̀hábà tó wá bá lẹ́nu sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá wọ́n wá fi ẹ̀sùn ọkàn wọn hàn sí ànábì pípẹ́ àwọn tó jẹ́ olówó ذهب أهل الدخول بالأجور àwọn olówó ti fowó lára náà ìrìn àti pé gbogbo ọ̀nà lọ́wọ́ náwó ti yọ ìgbà yàrá yàrá dáa ànábì ní kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ sọ ó ní ọmọ kírun à ń kírun àwọn náà ń kírun à ń gbààwẹ̀ àwọn jihad yá àwọn náà jihad Ama àwọn ọmọ olówó náà àwọn èèyàn olówó náà ìtumọ̀ táwọn ń sọ̀rọ̀ ànábì wa ní àtúbọ̀ ayé bẹ́ẹ̀ iṣẹ́ inú ti rọ́pò ìnáwó ń bẹ̀ أو إن كل تحليل صدقة وكل تصحيح صدقة النبي كما سبحان الله قال الحمد لله تو أولو بو يبالي على بطن شيء أو قال بطابة النبي به أولو أولو ذلك ما أذكر في يوسف الذي ذلك فضل الله يؤتيه من يشاء ولا الله بدينه وشبه فيه كله كله كله كله كله الله لما في يجعل الله انتو ده تسلي لي ما نعم أكار شيشي لما تكون يجو بوجه انسان في نسان شيء بوجه جيجي جي بنا بس الله كله في شيء حدثني المالك عن زياد بن أبي الزياد أنه قال قال أبو درداء يا أبو درداء طبيبين ألا أخبركم بخير أعمالكم إليكم شويسة إليكم شكل الجنة وشيء تباشيني قد أحسن داء وأرفعها في درجاتكم تشكو شكل ما يمكن يسكى الله وأزكاها عند مليككم الشيخ يقول ثم ضرب كله وخير لكم من إعطاء الذهب والورق كل الجبني أنه ولا أن ذهب جزء والورق أنه هو هو بفع وخير لكم min an tẹ́lẹ̀kù ẹ̀dínwá fún kọ́dà àwọn tó lórí ìdílé náà lọ lè ń pàdé àwọn ọ̀tá yín lọ àtẹ́bẹ̀rẹ̀ rú àná kọ́hún tẹ gbé wọn lórí ẹni pé tẹ́wàá bá wọn jà tẹ́ pa wọn ọ̀yẹ́dẹ̀rẹ̀ rú àná kọ́kún táwọn náà ni wọ́n pa yóò gbé yín lọ́rùn wọ́n ní ẹ̀jẹ̀ sọ̀gbẹ́tọ̀ dáa jùlọ fún yín àdékùrù fẹ́ẹ́ lómi ìrùbá kìlì واجتهاد وعتق هل هنالك كذلك ذكري إذا الوقت مولي حالي عدسي كذا لم يأتي قريب قوي الذكر خير من إنفاق من ذهب ومن جهاد وعتق هل هنالك كذلك ذكري يقول لك تفعل الله إما دار قلوب يقول لك الله سبحانه وتعالى أصحاب الذي أحكم السنة أنا من ذكر الله تعالى هذا كما جار قولون وراء وبعث الله رجاء يلقى سبحان ذكر أن هي إن شيء قتل الرجوع في أمان نولا إن شيء قتل الرجوع في أمان في وجوه الله فقال زياد بن أبي زياد وهو أبو عبد الرحمن معاذ بن جبل قل ما عمل ابن آدم من عمل أنجى له من عذاب الله قل شيء شك فيها لواشي كن جري قل والله يا نبي يا من ذكر الله كل شيء بقول الله يوم دار الحرام إن يوم الله يا نبي الله إن يا نبي يا الله وحدثني مالك عن بن عبد بن عبد الله المجمر عن علي بن يحيى الزرقي عن عن رفاعة بن رافع أنه قال أخبرك إيه كنا يوما نصلي وراء رسول الله صلى الله عليه وسلم إن ذكر أنكر لي النبي صلى الله عليه وسلم فلما رفع رسول الله صلى الله عليه وسلم رأسه من الركعة قلوا كان النبي قلت كلمة ركوع وقال سمع الله لمن حمده أنا الوالي سمع الله لمن حمده فقلت قلت إيه؟ قال رجل وراءه قبل جوالي ربنا ولك الحمد سيقول مقوم من ربنا ولك الحمد ونواتي اللي قطر حمدا كثيرا طيبا مباركا فيه أن يلوك به وقد تنكر ليلة صلى الله عليه وسلم فلما انصرف رسول الله صلى الله عليه وسلم مثلا لي قليل على توافر في من المتكلم حانفا قال الصلاة عليكم إذا قال قال الرجل فقال الرجل أبو الهواني أنا يا رسول الله إنني كنت من وصل لك فقال رسول الله صلى الله عليه وسلم نبواني لقد رأيت بضعة أو ثلاثين ملكا يبتدرونها مري أو ملائكة كل نيوما منشر جبلوي أيهم يكتبونه يكتبهن أولا يقول عليه حقوقه yẹn pé léyìn èmi lèmi ọkọ léyìn èmi lèmi ọkọ yẹn pé ládàá rẹ tuntun rẹ ni pé gbólóhùn yẹn ó dùn mọ́ àwọn mẹlẹka ó dùn mọ́ lọ́rùn ti pọ pẹ̀lẹ́ bí àwọn nǹkan máa ń sọ̀rọ̀ kan àwọn tó bá fẹ́ẹ̀ dá ìròyìn dúkalẹ̀ tí wọn ní èèyàn lè ṣe nǹkan tí ànábì ò ṣe kódà èèyàn lè sọ bánàbí ọ̀pọ̀ oṣù tí wọ́n rẹ̀sìn ìjọba mo gbọ́rọ̀ yìí lẹ́nu ọ̀kan ló lọ sí àbà àbà bí ẹ bá ti fẹ́ gbé nǹkan bí nǹkan ọ̀nà ẹ̀sìn ìjọkọ̀ ṣẹlẹ̀ sẹ́ni ẹni kó làbẹ́ ni ẹ bá mọ kí ó ẹ̀ sì ń pé yóò ti lọ kẹ̀kẹ́ bọ́sẹ̀ ọ̀. ẹ̀rọ àwọn kíló lè yọ ìdájọ́ pé ìyẹn lè ṣe tó bá wù ẹ̀ nínú ẹ̀ látara àti àdéhùn kílẹ̀ tí o kíkà tẹ́lẹ̀ yẹn sọ̀rọ̀ kan ẹ̀ wá ní bolẹ́ fẹ́ yọ ń bẹ̀ ó ní bàtà náà di ní ربنا ولك الحمد سمع الله لمن حمده سمع ربنا ولك الحمد يقول لك حمدا كثيرا طيبا مباركا فيه ibi ànábì kọ́rọ̀ kọ́ ẹnìyẹn ló ń rò láti inú ara rẹ̀ lórí náà ẹnìyẹn ló ń rò láti inú ara rẹ̀ lórí lóòótọ́ àmọ́ nígbà tó wí tán kí lànàbì rí ọ̀nà pàdé ànábì bí pé ta ló sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wà lóhùn ni sọ̀rọ̀ yẹn ọba dá tí ò bá wọlé ànábì ọ̀sán tó káyà lọ́ bí bẹ́ẹ̀ tòun náà ń pè ní kẹ̀kẹ́ yẹn ànábì bó ti sọ̀rọ̀ ànábì ni ah gbólóhùn yẹn dáa ti yẹ tẹsílẹ̀ rẹ̀ ó ti di ara ẹ̀ sí ànẹ́bí ti àfọ́n rẹ̀ ànẹ́bí ti sáfù rẹ̀ fún pé á ah, ó dàbà náà láti máa ń rí nínú òun ìsìn tó wọn náà kéré tẹsílẹ̀ tó ní òkú mọ̀ ní ìsinmi tó dákúndà tó tẹ̀kọ́ bá fẹ́ dálẹ̀ táyọ̀ ọ̀nà lè gbé bá táyọ̀ bá àpúrúfù rẹ̀ rẹ̀ kíkọ́ wo tòlé ìsinmi ní ẹ máa ṣe láìláìláìlá láìláìláìlá láìláìláìlá láà àwọn ní gbọ́dọ̀ wọn ṣe ìjọba ti kálà káàdì náà àwọn àti ọgbẹ́ àtàlọ́gbọ́dá ní sàlùkà náà wà fún rẹ̀. lókè ní àyà àyà tẹ̀lá àyà àyà àyà tẹ̀lá àyà ìmọ̀lẹ̀ kí wọ́n fi máa fi léyìn òun ṣe ẹ̀rí tó àwọn kan yìí tó nítorí wọ́n máa ń sọ lójú àtàlẹ́sọ̀ mọ́ àlùfẹ́ lọ bọ́lá bí ọba sọ̀rọ̀ ó kẹta kẹ́kẹ́ ń wò lásán ní ẹni tí ó ti di ẹ̀ tó àwọn nǹkan yìí tó gbọdọ̀ àti wa náà ní náà. ok ọ̀rọ̀ àtàrò ti parí àjẹ́ ìwà sọ̀rọ̀ lẹ́lẹ́ àwọn àtàrò lè tó ń bẹ tó ṣe pé àlèmọ́mọ́ máa lè àlè ìrọ̀ṣùnà tó wọ́n tó wọ́n mú wá sínú síra àwọn yìí ìjọba nínú Bukhari nínú Muslim lórí àwọn akútùbọ̀ hadith ní tó ti lára sí à tó èèyàn lè máa ṣe àbíyàn gbọdọ̀ máa ṣe ó lọ sí pé nǹkan yẹn wá sọ̀dọ̀ àmẹ́lẹ̀ gbogbo àwọn àtàrà yìí èèyàn gbọdọ̀ tó ní máa ọlọ́pàá àwọn afọ aláìsàn àyẹ̀nà náà wà ní àwọn náà kan síra tó sọ pé ní ẹ̀rẹ̀ àyàtọ̀ àti ẹ̀kọ́ iná ìwọ̀n tán èdè mẹ́rin jọra rẹ̀ wọn náà kò tú àwọn ọ̀rọ̀ yìí níbẹ̀ wọ́n sọ àwọn ńláńlá tó ń bẹ fún àwọn àkáàrù kọ̀ọ̀kára ara àwọn àkáàrù náà ni pé kí o kò ṣe pé ẹ má fẹ́ sùn àkáàrù náà ni ẹni tó bá dúró máa àkáàrù ọwọ́ ṣètọ́nì ò ní tẹ̀ ò ìdì kọ́lọ̀ wọ ṣètọ́nì kọ́ ṣètọ́nì ń sọ jìn èsù èèyàn gan alásàkí kò ní ràn kò ní ràn àtàtì kò lè ràn àtìkiri ọlọ́wọ́ nínú àná lè ní owó tuntun ní ayẹyẹ yẹn lóògùn yẹn ee a lóògùn àmọ́ a ní àtìkiri táwọn ń ṣe gbogbo ìdáwọ́ lóṣù pẹ̀lú òkú ọlọ́wọ́ wa ògbọ́dọ̀ si ń ṣe káàdé ìlú lóṣù. àdéhùn sọ̀rọ̀ náà ẹni tó bá sọ pé àrùndùn kẹlẹ́ pẹ̀lú wọn ìta láti ní ṣọ́ọ̀rì máa padà tó bá wí péré mẹ́ta àmẹ́tì ni aburú ènìyàn aburú àdìjẹ̀nu kò ní fèèyàn kódà aburú ẹ̀dá ẹ̀dá míì tí ì fèèyàn gan bóyá àwọn nǹkan olóró ni jò ní akékeré ní ilé kan àmẹ́tì ni kò ní dọ́dún tọ̀ ṣùgbọ́n ìṣèlú náà nìyẹn kápẹ́ wá ní àtàkì tẹ́lẹ̀ náà ní tí agbọ́dọ̀ mà tó gbọ́dọ̀ yé mùsùlùmí kan ọ̀pọ̀ mùsùlùmí tí lórí bá ti yé onímọ̀ wá sílẹ̀ káàkiri ọkàn rẹ̀ wọ́n balẹ̀ ọkàn rẹ̀ ó tutù ẹ̀rí ẹ̀kẹ́lẹ̀ wọn adúlé lé kí orí ṣe ní ọmọ kékeré àwọn ọmọ tí ń wúlé yẹn káàkiri yìí ó ti wọ́n lé tí wọ́n ní ọmọ kí wọn ò ní sílẹ̀ àwùjọ ìwò ti gba ẹ̀mí àwọn gbogbo wa ẹ̀dá kan àwọn ẹ̀dí ká ká ní lẹ́yìn àwọn tá a ti ní mọ̀lẹ́bí àwọn tá a ti ní tó kálukú wa náà ká gbìyànjú pé a fẹ́ bíúdi ẹ̀sìn sínú mọ̀lẹ́bí wa a fẹ́ gbé kí ẹ̀sìn kó gbé kó rẹlẹ̀ nínú mọ̀lẹ́bí wa tí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan bá ti bíúdi ẹ̀sìn sínú mọ̀lẹ́bí rẹ̀ àwùjọ da àwùjọ tó.

àwọn bàtọ́ bá ti rírú ara rẹ̀ wàhálà ni ọmọ ọmọ àdánwò ti bá àwọn ọmọ Ìlọrin báyìí táwọn ọmọ yìí láwọn ọmọ Ìlọrin àwọn kéékèèkéékèèké ló kọ́ọ̀tù tó àwọn tàyí tí lọ léèwé ìdí ọ̀nà léèwé ìbẹ̀nu ẹgbẹ́ burúkú tó wọn para wọn tó kí ló fà àìrí àmójútó ẹ̀sìn ọlọ́run ọ̀bàyìí àìsèṣin àwọn ọmọ yẹn bá tẹ̀sí ọlọ́run ẹ̀gbẹ́ bá wọn níbi irú nǹkan báwọn ṣe dákun ẹ jẹ́ ká ń so ká lọ rí àwọn ọmọ wa láti kéèké láti kéèké kẹrin bí àwùjọ ní lónìí yìí káà bá lẹ́ni pé àfẹ́ kí next twenty years kò ní ṣe pé ẹyẹ ẹ ẹ flash twenty years back wà láì kò rí báyìí ogún ọdún sẹ́yìn kò rí ẹ̀dọ́rin kò báyìí tòkìní kan la bàjẹ́ la láàkì rẹ̀ náà ló ní fi ń rí báyìí. sábàjẹ́ tó wá tó mú papà lápò ní látàkùn yìí bàtà máa fẹ́ẹ́ ti lẹ́ẹ̀kì oṣù yẹn sí ẹ tọ́lọ́ bá ní ọbẹ̀ láyé lórí pé kọ́nà fi yàtọ̀. àwọn tá a bá ń wo báyìí pépé lélẹ̀ tí ń bá lọ lọ́dún kálukú náà ń bá lọ báyìí àwùjọ yìí ọmọ bàjẹ́ sí ni o ọmọ burú sí ni o ọmọ àkúnlá wa ń bẹ̀ẹ́ ìwàsílámù táwọn sọ yìí kó jẹ́ ìtànẹ́tì ní ká ṣe ẹni tí ń tẹnu náà kó mọ̀ jẹ́ sáré kankan o wọn kì í lù dá sáré ànẹ́bí o wọn kì í lù bàbí lù dá sáré ànẹ́bí o wọn kì í tẹ́ ọmọ fún dá sáré ànẹ́bí wọn kì í fọwọ́ lùyà sí àkáàrí sáré ní àṣẹ o wọn kì í fa tẹ̀síwájú àti kékeré wọn kì í fa sí àkáàrí sáré ní sọ̀gbọ́n àyẹ̀kọ́ náà. ọwọ́ lè yẹn máa fi tó àṣà o ọwọ́ ọwọ́ tó yẹn náà wọ́n fi kà á tó bá ti tó máa bá ti ka eré ọwọ́ rẹ̀ eré ọwọ́ márùn-ún ó tún dá padà márùn-ún ó mẹ́wàá tó ó ti ká bẹ́ẹ̀ mẹ́wàá ó ti tán eléyìí ni òun fi ṣẹlẹ̀ ìjà fìyàrá lẹ́yìn níwà àlẹ́bí ní àwọn ọmọ kàyẹ yóò sọ̀rọ̀ wájú ní ilẹ̀ kìyàmà tó burú eléyìí ní ọlọ́gbọ̀dọ̀ àyè dákàrà lẹ́bi ká lọ́ọ́ jó àyè dákàrà lẹ́bi kẹ́ni gbéyàn àkáàtì ṣètọ́nù nìyẹn ṣètọ́nù ti wọ ọ ó ti wọ ó ti ó ti ráyè lọ́dọ̀ yẹn lọ tó kọ́ lọ́wọ́ sáà ẹ̀ṣin àlékún àgbọ́yé ẹ̀kọ́ ẹ̀kọ́ náà. ما جاء في الدعاء حدثني يعني حدثني يحيى عن مالك عن ابي بلال عن العارف عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لكل نبي دعوه يدعو بها واريد ان احترم دعوتي شفاعه لامتي في الاخره وحدثني عن مالك عن يحيى بن سعيد انه بلغه ان رسول الله صلى الله عليه وسلم كان يدعو فيقول اللهم فارق الاصباح وجاعل الليل سكنا والشمس والقمر حسبانا اقضي اقضي عني الدين اقضي عني الليل واعطيني من الفقر وامتعني بسمعي وبصري وقوتي في سبيلي وحدثني عن مالك عن عبد الله عن العارض عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل احدكم اذا دعا اللهم اغفر لي ان شئت اللهم ارحمني ان شئت يعلم المساله فانه لا مكن لا لا مكرم لا نعم الإمام مالك رحمه الله nínú ẹ̀kọ́ tí wọ́n atúfẹ́ kà ó lè ní ọ̀rọ̀ àdúrà ṣe ẹni ọ̀rọ̀ bíkìrì dàgbọ́ ẹ̀kọ́ rẹ̀ tó ọ̀rọ̀ àdúrà náà wà lélẹ́yìn. àwọn afáàmù ń pín àdúrà sí ọ̀nà méjì wọ́n lọ pín pé dùn àwọn ìlú mọ́tàlá àti dọ̀ọ́rẹ́ ìbáàdà tó ẹni tó gbé sáńkà látẹ̀kẹ̀ rẹ̀ ń jẹ́ àdékèrè dọ̀ọ́rẹ́ ìbáàdà àdúrà ni àbọ̀nà ìbáàdà ni ń jẹ́ ìyẹn fi ń sin ọlọ́wọ́ bá mi èèyàn ò béèrè fún kankan dàrẹ́ látọ̀dọ̀ náà bó tẹ̀ jẹ́ pé àlẹ́kì ti tí ó ṣẹlẹ̀ sí yàn ìrọ̀lọ́wọ́ kò ní kí hàn kò ó ní pé mo ṣe kékeré yẹn

ọlọ́run bá ní ẹ pè ẹ béèrè nǹkan lọ́dọ̀ àtẹ̀jìbìlà kí n sì máa da ẹ lóhùn. ọlọ́run ní ìnà lẹ́rìí náà yẹ sàkùnrin náà ìbálẹ̀ sí ẹ̀rẹ̀kùnrin náà jẹ́ ẹnìnàmọ́dá kiri gbogbo tó bá ní òun ti tó tán tó wá ní mi ní béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bá náà ọlọ́run bá ní ọlọ́run wá pé ìbádà ó pè é àdúrà ni ó pè ní ìbádà nítorí tó ṣe kí ló ń á mọ́nà ń do àárí tó lóun ò ní pè mí òun ò ní béèrè kan ọ̀rọ̀ rẹ̀ ọlọ́fi ẹni yẹn wọ́n fẹ́ jìyà wọ́n fẹ́ wọ́n náà wọ́n fẹ́ jìyà wọn lẹ́nu kò ní jẹ ẹni náà jẹ àkèrè torí ni ó ti bá gbà àti ìṣe ọlọ́mọ wa gidigidi ló yàtọ̀ sí ìṣe àwọn ọmọ ọmọ ẹ̀dẹ́ kì í nífẹ̀ẹ́ kí ọmọ béèrè gbogbo nǹkan kì í nífẹ̀ẹ́ kọ́dà àbá tó bí ọmọ tó ó ti mọ̀ pé ojúṣe òun ni kó o fọmọ yé nìkan tọmọ yẹn bá tó wọn béèrè nígbà yìí mọ ní àkílódé báyìí wàhálà rẹ pọ̀ tùyú padà fún wọn àmọ́ yóò arọ ta ní arákùnrin ọ̀tá torí kì í sọlọ́run kì í sọlọ́run sọlọ́run ni inú rẹ̀ máa ń dùn àmọ́ fẹ́ràn olú pẹ̀lú bá ti ń dé ìkànnì rẹ̀ ní gbogbo ìgbà. ká padà bọ́ ká fi lè mọ kókó àbí pàtàkì tó wà fún àdúrà ṣíṣe kọ́dà àwọn àdébí ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba kọ́kọ́ fáwọn náà kíkan máa bẹ òun lónà ní ká padà sínú síra lọ́nà máa lè kí wọ́n ní ẹni tó jẹ́ ọmọ kí wọ́n yá àlẹ́sí àlùmáàlì àlùmáàlì ìzìlẹ̀ àdìlẹ̀ àárọ̀ yìí. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الشبيكي لكل نبي دعوة يدعو بها ń gbogbo àtẹ́bí ọlọ́run kọ̀ọ̀kan ni wọ́n lè fẹ́ fi dẹ́bẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ̀ tó fún wọn. tó ọlọ́wọ́ á fún àtẹ́bí náà pé ọyá àwọn náà béèrè kankan lọ́wọ́ mi tí màá fún ọ. ó ní فأريد أن أقتدي داعي الدين èmi wá fi àdúrà tèmi pamọ́ alẹ́kùn ọ̀sọ́lá lórí ẹ̀rọ ṣàfà ẹ̀tẹ́nlẹ̀ ọmọbẹ̀tì fún àfẹ́rà yóò wá jẹ́ ìṣùpẹ̀ fún àwọn àlèkùn ọ̀sọ́lá láti ilé ọjọ́ gbèǹde àfẹ́yàmà tó mo fi àdúrà yẹn pamọ́ èmi ò béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ń béèrè àwọn ayé àyè ní béèrè. اليوم اللي القيامة قال الشيء الفيح وعلى عليهم وكل مشاة في عمل في صلى الله عليه وسلم في يوم يوسف نعم وحدثني عن مالك نعم مالك يا يا اللي اسمه دوله نعم مالك يعني يحيى بن سعيد انه بلغه ان رسول الله ربا كتب النبي الزقي انني كان يدعو لا تدري على رسول الله فيقول لي وصفيك اللهم خالق الإسداء ولن وني ومتي ومن لا أصبع لكي لمن ذكر أصبع قيوك وجاعل الليل سكنا ونشئ ní ìtò farabalẹ̀ tó kálukó lọ́lẹ̀ والشمس والقمر حسبانا ونشيء وتصفاني السرو وبدكم قالوا فلان شيري اقضي عني ديني انا قاعد يثبتني وغنني من الفقر رمي الراح ما ينتوزي ومنعني ومتعني بالدرع جكتي يوم كنت فمني إقادة جديتي يعني في يسيني jẹ́ kí ìgbádùn ọwọ́ bẹ̀ ẹ̀rí èyí tí ìgbádùn ọlọ́run bá wọ bẹ̀ lọ́dọ̀ lọ gbọ́ àkùrọ̀ hàn èyí tí adùn ìgbádùn ọlọ́run bá wà bẹ̀ yóò mọ ẹni rẹ̀ láti lọ́gbọ́ òkú bọ̀ tó bá ń gbọ́ orin tó ń pè arú ti máa ní kò ní láìkẹ̀ torí orin kìí ṣe tí ó bá ẹ̀sìn ọlọ́run bá mu wàá fẹ́ sọ rí ojú mi jẹ́ kó mọ gbádùn tí wọ́n máa tó wò fún wò ọmọ nẹ́bí láti bá ti rí nǹkan fi nǹkan wà kó wá sí àti agbára ní náà jẹ́ lágbára bí tẹ̀lé rẹ̀ láti fi ṣe tiẹ̀ lójú ọ̀nà tiẹ̀ tí kì í máa lágbára ẹlòmíì ti dára láti ṣẹlẹ̀ báyìí yọ ọ̀rẹ́ wọn sì ni. gbogbo wa ni ìmọ̀ ní èdè kágara ọ̀nà ọba bá ti gbọ́ pé ẹjẹ́ àti dáadáa tó jẹ́ tọ́lọ́run ìrẹ̀wẹ̀sì dèrè. tó irú ẹni yẹn kọjá ìyẹn máa ń bẹ lọ́run kọ́lọ́ tí kíyẹn náà tẹ̀lé máa rí bí ìdè kì í sọ lọ́run. tó irú ẹni àwọn àdúrà tí a mẹ́rin ní kàmá ṣe ilé ẹ̀wù báyìí. tààlí gbọ́pọ́ yíyan ọlọ́run tí Allahumma fáríkẹ́ ẹ̀fà wọ́n lọ́n kò ṣe pé ìwọ lọ́rọ̀ ọlọ́run wọ́n náà lọ́rọ̀ òun àkókò pa àwọn ló fi fi àkókò sí wọn. wọ́n ní ẹ̀kọ́ bíi àìní ìfẹ̀yìn ọlọ́run bá mi sọ pèsè ní ẹni pé ẹni tó bá jẹ pèsè wàhálà ọ̀nà tí ẹ̀rọ ń gba abẹ́rẹ́ òkun tó ń bá ìsẹ̀ pèsè lé lẹ́yìn. mọ́tòdì aláfa kí ọjọ́ pèsè tó lọ́jọ́ aláfa ọjọ́ pèsè tó lọ́jọ́ ìdálà ọ̀daràn ẹ̀dá pọ̀ ìbàdí ẹ̀jẹ̀ pèsè tó tó wá tó lọ gbọ́dọ̀ àdúgbò ìdálà dínkù tó àwọn àwọn òfin gbèsè ló lẹ jẹ bá à ọmọ ìtú one million ẹ ẹ wọn tó lè jẹ lòdì one million lọ́dẹ̀ wá ten thousand wa àbòsí àbòsí ń tóbi nìkan ten thousand ẹ̀tọ́ lọ́dẹ̀ ti sọ lára one million ó tó kó o mú tó o tó jẹ pọ̀lọpọ̀ mi ìsìn tó tó èyí máa bẹ lọ́wọ́ ní kọ́lọ́ bá mi sàn máa sàn máa bẹ lọ́wọ́ fúnra rẹ̀ tọ́lọ́ ẹgbẹ́ni ní inú sọ rọ̀mí lọ́rọ̀ mọ́jẹ́ ní tòsí ìyẹn ó ní iṣẹ́ kan tí yà ń ṣe ló lọ́wọ́ abẹ náà lọ́wọ́ aṣọ orí ti. tọ́ kí ọbẹ̀ náà fún ẹni tó ti ń bẹ́ lọ́nà àlàmẹ́ sọ̀rọ̀ àkùnà àná kejì ní kọ́mọ lọ́lẹ̀ ewu lórí èèyàn káàkiri kejì ní kọ́mọ lọ́lẹ̀ kọ́mọ lọ́lẹ̀ kọ́mọ kí ọmọ jíyàn tọ̀ bákan náà ẹnu ẹgbẹ́ náà tó fún yẹn ní gbádùn etí àti gbádùn ojú. وحدثنا عن مالك عن ابي الزناد عن الاعرج عن ابي رفع عن رسول الله صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم يعني حديث عن انا يقول اسمه البلون يقول اسمه البلون النبي عليه وسلم لا يقل أحدكم إذا دعا اللهم غفر لي إن شئت اللهم ارحمني إن شئت ليعظم المسألة فإنه لا مكره له أنا دي يوم الصباح ما تبان شكوى في اللهم اغفر لي إن شئت تريد الله كما تقول إن شاء الله وفي أدوانا كنا نغفر إن شاء الله ẹ̀rọ ìbẹ̀ mọ́ ẹ̀rí kó tún máa yẹ lẹ́nu mo ń bọ̀ ìpẹ̀lú ògbọ́n náà ọlọ́run gbàdúrà yín ṣàlá ìṣàlá ọlọ́run gbàdúrà yín bàbẹ́ sẹ́wọ́n mi fún mi kọ́mọ̀ tó ń pé ọlọ́run gbàdúrà rẹ̀ kọ́ ní ìṣàlá ọlọ́run ti yàrá fún ìṣàlá òkú mu ẹlẹ́bi ni ọlọ́run bíbẹ̀ tó á ní ilé yẹn máa ń ṣe tọ́wọ́ jàmbá sí àwọn àwọn ilé sáà ní àmọ́ àwọn ọmọdé kí ni àwọn ọmọdé ìṣàlá tó àìrí síra àìrí àìdí sọlẹ́sọ̀ wọn àtọ́lọ̀ àbí ká sọ pé ní agídí agídí ọkàn tó àbí bí ọ̀rọ̀ àmọ́ sábà ti fẹ́ rí fúnyàn lókùn fúnyàn ní oṣù ṣégé ni tí wọ́n já ọkùnrin lọ sí ọmọ bá ládàá lọ́sọ wọ́n dẹ́ bá ti ṣe pé kò fi ń tẹ́ màkà àlẹ́ ti ní ọ̀rọ̀ wílẹ̀ náà pé ń ṣá wọn wọ́n lọ́n forí jẹ́ nínú ìṣe ìtì bẹ́ẹ̀ sọ́mọ́ ọdún yẹn wọ́n bí ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ṣọ́ni ọ̀rọ̀ kẹ́mi ṣì tó bá wọ̀ anábìrin lè yá ọ́pẹ́ mẹ́rin mọ́ àlà ẹ pé inú àdúrà tó bá wọ́n bèèrè lọ́wọ́ lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe ń ṣe àyínṣà ẹ bèèrè ọ̀rọ̀ tí ọlọ́run allahumma rahmi allahumma bufirli anábìrin tó dúró kí ni fa iná wíyá ń kiri àlà kò sẹ́ni tó lè jẹ́ ọlọ́run wà nípa kí wàá lè tó bá wù wá ti mọ̀ tó wá ti mọ̀ tó wá ti mọ̀ ẹbí rè fèrè lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run ò ṣe nǹkan báyìí fún mi nǹkan tí mo wá lé lẹ́yìn tó ara rẹ̀ ẹ̀kọ́ tí abẹ́ni sọ wọ́n rẹ̀ fẹ́lẹ̀ mi tó pọ̀ lórí ọ̀rọ̀ tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà lẹ́yìn. òṣà wọn àdúrà nílé ọjọ́ mẹ́jọ fún ọ̀ṣà nǹkan wọn ṣe ní ẹ̀ṣẹ̀ Assalamu alaikum. Ǹjẹ́ ó dára kí a ṣe ọlọ́píà fún ìṣèlú tàbí ó kéré sẹ́yìn? Ǹjẹ́ ó dára kí a ṣe ọlọ́píà fún ìṣèlú ní ẹ̀sùn tó kéré? Na, ń tọ́pẹ̀ lérò pé àwọn ẹ̀kẹ́yìn ò béèrè ìṣọ́rọ̀ àbí àdúrà ìwòsàn lẹ́yìn ìgbà tí a burú ti ṣe ẹni yẹn. kí wọ́n á ṣe bẹ́ẹ̀ tí kì í ṣe mùsùlùmí nígbà kristian àbí kékeré kò sí tí ó burú mẹ́. yẹn lè ṣe fún ọ kí ni ẹ̀rí ni pé àdéhùn wà nínú wàásù òkòkò ni nípa àhábà tó jáde lọ́jọ́ kàwọ́dẹ̀ rẹ̀ nìkan sí èdè ìjọ kan àbí àkèké òkò yìí ṣe mùsùlùmí ìfẹ́rẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ ṣe é ní kéyàpọ̀. bí ẹ̀rọ àwọn àdúgbò kò tó sí owó mẹ́ tó wọ́n wọ́n ẹ̀dá náà. Ndé ni ìṣẹ̀lẹ̀ máa ń mọ̀ ní ìjọ ẹ̀ kí ẹ̀rọ nígbà tí wọ́n bá ti gbé ọkàn àtẹ̀lẹ́ rẹ̀ nígbà tí wọ́n bá ti gbé ọkàn àtẹ̀lẹ́ rẹ̀. Nam ẹni tí Adébí sọ̀rọ̀ yìí pé ẹni tó bá mọ̀ pé owó gbé òun lọ, owó òun ló ń kí lóòrùn, owó òun ló ń kí lóòrùn àmẹ́ni ó sì máa ti lálẹ́ kó tó máa sùn. tó kò dáa kọ́ mọ jẹ́ pé èèyàn wá jí òkè ìṣá ìtàn ò tí wọ́n ti lè kí fífá wọ́n á ń pè wá síbáà rẹ̀ tó wá tají lọ́wọ́ wá ti pàpàpàpàpàpà. kó wá ti kó wá wáyé bẹ́ẹ̀ ìgbà tó bá ti sọ̀rọ̀ àkùbá yẹn èèyàn lè tó tìrì pẹ̀lú tí ó kiri ẹyọ kan tí ó sì wí tìrì tí ó kiri lákàkiri òṣèlú domin da wace wakata alfashi cewa shi nígbà wọn. ìwọ̀n tó wá ti tán tó wá ń kí àsùbá lọ́wọ́ ní olùdí tàbí ìgbà ni ó ṣe wé bàbá sọ́kọ̀ ìjọ ìrìn àsùbá lẹ́yìn ìgbà tó bá tán tó bá tán tán parí pẹ̀lú ìlọrin tó wá dìde tó wá kí ọkọ̀ àti alfashi tó wá ti kí tán òun lẹ̀ ní kí kò lẹ̀ ní kí ó dìde rẹ̀ ó lè wá sọ ní tìlẹ̀ di àsìkò ìrọ̀ṣà nígbà tí òun bá ti fi wọ́n mọ́lẹ̀ gan ló ti mú dáadáa ó yà wú mẹ́wàá mẹ́sàn-án lọ ó lè wá kí bó ti rẹ̀ ń bá wọn bọ̀ tí ní tìlẹ̀ yẹn ló wá kí ní bóyá mẹ́rin kò ní kí ní ẹyọ kan náà àdúgbò kí ní méjì ó wọ̀ ọ̀rẹ́. Assalamu alaikum. Ní ọ̀sẹ̀ yìí ó ní àwọn ọmọ ìyá kan sí àwọn báńkì rẹ̀ ìgbà tó fẹ́ lọ sí inú jẹ́ àwọn ìyá kan wá sí wọn abẹ́rẹ́ gba òkun mi ti pátá lọ́wọ́ àwọn báńkì wọn ní kí wọn ti jà lọ wọn ń jẹ nǹkan báwọn gbọ́dọ̀ ní náà lọ. ẹni tó ṣaláìsí tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá fẹ́ lọ ọmọ ìyá tẹ̀lé náà ẹ̀wọ́n náà jẹ́ àgbà lọ́wọ́ ìwà ẹ̀lẹ́kọ̀ọ́ náà ní ìwà ẹ̀ ìwà ẹ̀lẹ́kọ̀ọ́ ni. tó bá fọlọ́pàá àwọn orúkọ nǹkan náà ẹgbẹ́ tí ò fi gbé ṣé ilẹ̀ bì ẹ̀yìnkọ́lẹ̀ bì tó ẹ̀yìnkọ́lẹ̀ bì ilẹ̀ ìjà òkú lẹ́jọ́ ọ̀rọ̀ ìlẹ́kọ̀ọ́ náà tó tẹ̀ dàpọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹlẹ fún ìgbà tó kú kẹlẹ lójú wọn pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ ìyẹn ọ̀gbẹ́ tọ́ba wọn pẹ̀lú farabalẹ̀ nígbà ní gan àwọn ìlú èkó ni pé ah, ara yín náà yá ilé wa ilé wa kẹrọ sí la àwọn pátá ilé wa ti dúró àwọn yóò dúró Ìlọrin ló ti ẹ̀jẹ̀ lè lọ ó dúró ló pé ntẹ́ ẹ bá fẹ́ ṣe gan kámọ́ wa wò ṣé o kílẹ̀ mọ̀ gan ó ti tu wa lọ ẹ mọ̀ jọra yẹn lójú o so àwọn ènìyàn ni wọ́n fà á oníbi kí wọ́n á lẹ́nu ọ̀lẹ́ jẹ́ òtúbọ̀ àti ẹ̀fẹ́ jẹ́ ni báwọn náà lè sin ni èyí kí wọ́n lè sìn kọ́lá kájọ pé ẹ̀rí òkè ti la ara tó máa sọ̀rọ̀ nípa jẹrẹ ó dá kí ìyóní farapa kí súnà lẹ́yìn orí yẹn kéèkì kan dáadáa tí o bá tẹ̀ mọ́ ogun ìtàn kí súnà yẹn orí yẹn dáadáa jẹ́ lẹ́yìn náà kí wọ́n ní farabalẹ̀ pẹ̀lú rẹ̀ bàtà ń gbélé kọ́ra tí ẹ bá wò pé wọ́n àwọn ìwà wọn kírun fẹ́ni dáadáa wọn sí dáadáa lẹ́yìn ìgbà tó bá ti tán ẹ̀yìn lè lọ síbi sàárè kẹ̀lẹ̀ kírun sáré rẹ̀ la lágbẹ́jọ́ kọ́ bá yóò bá lórí ìròyìn ìtàgbọ̀n tó kó yíwa ẹ̀ kíkà yóò fara balẹ̀ yóò fara balẹ̀ àwọn tí wọ́n ń ṣe yẹn àwọn jàmbá tí yàrá wọn ń ṣe tó kí ẹ ti bá ti ara wọn àwọn náà bá àbùkù táwọn kàn mẹ́ wọ́n mà wọ́n bá àbùkù táwọn kàn ní sáré àlùkò níjọ́ sáré àlùkò tòótó ní pọ́pọ́ là fọ́ ipò tó tó kálukú tulé àtọ̀gá àtọmọdé wọ́n lọ tulé náà dàpọ̀ pàtó ipá àwọn ti wọ pé ah léwà léwà ebi níbi àwọn léwà lẹ́yìn gba ọmọ wa orí gẹ́gẹ́ tó onídìí ọmọ ìgboro kaba ìṣe ìṣe ọlọ́run wa lẹ́nu ni gbẹ̀sẹ̀ ọlọ́run lẹ́nu ni kọ́lá kẹ́ẹ́dé bẹ̀ẹ̀ kẹ́lọ́ yẹ kú rẹ̀ ẹkú bẹ̀ fún ọ ẹkú bẹ̀ kí abẹ́ mi ní ẹkú mi ẹkú bẹ̀ kílẹ̀ inú kílẹ̀ bẹ́ẹ̀ dúró ní àlejò ẹkú bẹ̀ fún wa ẹkú bẹ̀ fún wa àìkírun ti la òní kọ́lọ́ mọ́ kẹ̀ kó bá jẹ́ nìkẹ́ ìkírun ti la òní kó jẹ́ nìkẹ́ tọ́lọ́ wá ní kò jẹ́ nìkẹ́ ìwọ́n náà wọ́n sá fún wa. Kílẹ̀ eré ọwọ́ ni àlẹ́bí sọ fún wa. Àná mọ̀lùkẹ́kùnrin Anúmúlẹ̀ orí ọmọ kàlí jẹ́ bẹ̀. Ìwé ni àkùrọ́sì àkọ́ọ̀dẹ̀. Ìfàlẹ̀ gbọ̀gbẹ̀ ka àwọn àdìkárò rẹ̀ nìyẹn. Wọ́n kọ̀ ọ́. Ní ìyàpẹ̀rẹ̀ máa ń gbà. Ní ìyàpẹ̀rẹ̀ mi ìṣẹ́ àwọn àti ìlú ìlú náà. بإذن الله فلولا الله وضع فإن شاء الله تو إن كان كناني إذن أتي مشيئة الشاء tí ẹ pé yẹn bá ń fi màṣíà ọlọ́run bẹ ọlọ́run wọ́n yàtọ̀ o fífa ni màṣíà ọlọ́run ike bí màṣíà ti là tí ọlọ́run ti fi níyàn ọlọ́run màṣíà ti là ẹ̀hẹ́n tó bí pé yẹn bẹ ọlọ́run pẹ̀lú kùsùn rahmatillah náà nù àbí ibi kódìrẹ ti la yọlọ́run dákun ṣe nǹkan báyìí fún mi ibi kódìrẹ ti ká ìwà ìrádẹ ti ká àwọn ọmọọṣẹ láti ká tó àbẹ́rẹ́ kan ní ń sàdúrà fún yẹn ní ti pé ọlọ́wọ́n mú ṣe kò ní fúnra ní ibi kódìrẹ ti la yẹn ni kí wọn náà tó ń bẹ lọ́run pẹ̀lú kí pẹ̀lú agbára ọlọ́wọ́n bá yẹn ọlọ́wọ́n ti kó ṣe bẹ́ẹ̀ tó náà ni àtọ́ wà mẹ́rin yẹn tí wọ́n insha Allah gẹ́ni bí ìlú ńlá kankan náà ni wọ́n mọ̀ wáyé. Sọ́mbọ̀ Egyptian India. Egyptian India tí ò bá ti fún iṣẹ́ tó burú bẹ̀. Kó mọ́ fún ní kókó, kó mọ́ sílé, kó mọ́ táì. Tuntun kó bá ti fẹ̀. Sọ Egyptian India ọ̀jà bó tẹ̀ dé náà ni. Kọ́ra ní òkun dé. Ìjáàbù ní òkun dé. Ntọ́kọ̀ ìṣèkókó náà ni pé fífà ìròyìn tí máa ń bẹ lára ìjáàbù kó sáà ti wà ń bẹ̀ kó gùn kó fẹ̀ kó nípa kó mọ́ ìfọ̀sọ̀ ń bẹ̀ tó n tó ṣe kókó náà nìyẹn níbi ìka àbúrò tó ẹni tó bá wọ egyptian kò jẹ́ pé tí ó fẹ́ tí ó fẹ́ àmọ́ ẹ̀ ń sọ rọ́bà ti lápá ẹ̀ sọ̀ra mọ̀ sọ rọ́bà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك